الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهول الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإن الأفلام لا والعيون على رغم ما يمكر الماكرون يمكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تكون الحياة فضل يهون ظلمة الشر نحن السلام نحن السلام وهيهات فكم نعم أجدا كم من أجرا وأعظم ما دين النبي محمد الله عليه وسلم هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى دنيا توحد في الأخرى توحد في دنيا توحد في الأخرى وتنسوسوا على هنيه تو للعراء يا لا إله إلا الله وقفوا ولون لا إله إلا الله وقفوا ìbáfẹ́fọ́nà. Àgbọ̀kọ́lé. Ààrẹ kan. Èmi rẹ̀ ní ìbáfẹ́fọ́nà. Ọkọ̀ òṣogbo ààrẹ bá ní. Èmi báwọn ṣùgbọ́n náà. àṣọkọ́ lè fẹ́ ààrẹ bọ́ ní. ìlú ní báwọn ṣùgbọ́n náà. ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní. ìlú ní báwọn ṣùgbọ́n náà. ó ti dájú pé ààrẹ bọ́ ní. ìlú ní báwọn ṣùgbọ́n náà. ìṣòro ẹ̀rọ náà ọba أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم الحمد لله الوفر اللهم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أترى إجاز جفاء النبي صلى الله عليه وسلم أتفهم وراء لله تمام صحابة تقوى مثل قلوا دادا لينا أترى دفع ويجمع قوة وديه kádàrà ọlọ́run ni adúkọ́ má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kádàrà ọlọ́run kò ṣe é yẹ̀ síbi kankan àmọ́ adúgbẹ́ pé kò sábúrú kankan. gbogbo ọlọ́run kò sì ní rí bẹ́ẹ̀ mọ́ insha Allah. aago méjì lẹ́nàbẹ́ kí tẹ̀sí máa bẹ̀rẹ̀ ní kété ká fún kí zori kan lágbára ọlọ́run àánú sì kó mú bẹ́ẹ̀ rẹ̀ kọ́lá ń sọ lọ́rùn ah, ibi tí a fọ̀rọ̀ títí lánàá Hayyakumullah. àti ká tafsiri àyà one oh seven one oh eight àti one oh nine àbí. Na'am. kí ni a kà lónìí báyìí one oh ten kọ́. Oh ẹ kà fún wa ẹ kà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيان يعمرون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون. àti tí yóò لك lánàá ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا ما كانوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم ملائكة وكلمه الموتى وأثرنا عليه كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون الله أكبر الله أكبر asọ́lánà nínú ọ̀rọ̀ yìí pé tó bá bára rẹ̀ tó gbà fọlọ́ àtòjíṣẹ́ kó má yẹ kó má gbò kó má dúpẹ́ nítorí pé ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ bó sì bá bára ẹ̀ ló sì òmùgbọ́ ẹ̀ kó fà á ìdí ọlọ́run padà rẹ̀ mọ́ ni èyí ó kú bára ẹ̀ ńbẹ̀ ni. àṣà bàbá wa ìmọ̀mù ní àdàbí tù wọn ní ó dà bẹ́ẹ̀ mú kálukú lọ́nu kálukú ní gbìyànjú kálukú lọ́bẹ̀ tí lòún jáná àmọ́ kálukú padà bára ẹ̀ níjọba rẹ̀ lábẹ́ wẹ́rẹ́ lè wẹ́rẹ́ tí ń ṣẹlẹ̀ ní kálukú bá rẹ̀ dúró bá rẹ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ àfi pé ọpẹ́ ní kájé kọ́ pọ̀ bàbá bára wa lẹ́nu tó mọ̀nà. ọlọ́ni wàláwó ànàná. wàláwó ànàná lẹ́sọ̀nà ilẹ̀ ìhìnrìn ìmọ̀lá ìkà. àwọn tó ń béèrè àyà tí wọ́n ní sọ̀rọ̀ bára àyà làwọn ó tó gbà. táwa fi bọ́ ọ́ nígbà tá à ń tu ní àná wípé gbogbo ẹni bá ń fi nǹkan kan ti fi ń gbọ́ de ìṣètò lọ́hùn pé nígbà tí nǹkan kan bá tó ṣẹlẹ̀ lòun ó tó ṣètò lọ́hùn. ẹ wá fi kún wípé bọ́ bí nǹkan ń ṣẹlẹ̀ bí mẹ́wàá rẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ́wọ̀n bá kórìíre mọ́ kò tó ṣe. gbogbo ẹni ó sọ rí rẹ̀. kò ní tuma kankan ju pé ọlọ́run kádà rẹ̀ mọ́ lọ. ọlọ́run níta bá sọ màdé kalẹ̀. ọ̀rọ̀ anáná rẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ ìlú ìmọ̀lá ike. ọ̀gá ọ̀gá ọ̀gá ohun àmì kí àwọn tí bá ń béèrè nǹkan ọ̀gá tí wọ́n lè rí nìyẹn ọlọ́run wàá mú wá kọ̀sọ́ ọ̀pá ara ohun àmì ọlọ́run ọwọ́ òfin musa ara ohun àmì ọlọ́run ni anabi wa suhaib òfin onínàkúnmí tiẹ̀ ara ohun àmì ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò fún isa ètò fún dáúdà ètò fún kálukú wọn ọlọ́run wa bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹ ọwọ́ tó pin sí tí ọ̀fẹ́ nìkan rí kò wáyé pé màlẹ́kà ni ó wà á bọ́ orílẹ̀ tí ó máa tẹ̀yẹ kí pé ẹgbà fún ọ màlẹ́kà ni ni o máa jẹ́rìí ẹ̀ ni o kò sí ìfẹ́ ìfẹ́ ni. ọlọ́wọ́ á ní tòun ti bá àṣìṣe fẹ́ nìkan rí náà tá a bá jẹ́ pé labáṣe fẹ́ ni tí ò ní gbà kò ní gbà. wàlá ọ̀nàmọ̀ rẹ̀ fẹ́lẹ̀ ilé ìwé màláìkà. tá a bá sọ màláìkà wàá bá wa tó lè wá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún wọn. wọ́n kẹ́lẹ́ mẹ́rin mẹ́rin tá. kódà a tó wá lọ kó àwọn òkú ti pẹ́ ti pẹ́ ń sàárè wá ọmọ wọn bá wọn sọ̀rọ̀. bí bàbá bàbá tó ti kúrè ọ̀yá ẹ máa sọ pé ànábì mi ni. وحشرنا عليهم كل شيء قبلا járínà lẹ́yìn ìkúlasẹ́ ìkúbúlà gbogbo nǹkan làwọn akọ wa bá wọn kúbúlà ọba sọ̀rọ̀sọ̀rọ̀ búbúlà gbogbo nǹkan lẹ́yìn àti wọn akọ nǹkan mi wá wọn ní kí àpáta lu àwọn kó dọ́là àwa di dọ́là kúbúlà wọ́n rí kúbúlà wọ́n mu kúbúlà ọdún wọn dọ́jà wọ́n rí ná kúbúlà wọ́n fi gbé nǹkan wálé tẹ́mánẹ́ kúbúlà ní nǹkan nǹkan àárí tá a lò tó gba lílò níjẹ́ bẹ́ẹ̀. ẹlòmí a máa rí owó tọ́lá ọ̀bá fi kúbúlà kún orí lásán ni kò ní wúlò fún. ẹni tí ó bá na lókùrí ẹ̀ lọ́gbà oh. kúbúlà tá a bá ṣe gbogbo nǹkan fún wọn ní kúbúlà ní tí wọ́n rí ná tí wọ́n rí lò. ìjọba ṣe bẹ́ẹ̀ fún wa. ما كانوا ليؤمنوا ما كانوا ليؤمنوا الله أكبر مونيبا ẹ̀rí tí ó ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò sí ìṣẹ̀lẹ̀ ọwọ́ àlò kánà fún bí gbó ti ṣẹlẹ̀ sẹ́yìn. kò pé lámúyẹ kúnú mọ́mínú ìnà kọ̀sọ́ bẹ́ẹ̀ onímọ̀ọ́kánù líyè òmìnà. wàhásẹ̀rù náà lẹ́yìn kúlẹ̀ ṣe èrò kúlẹ̀ kẹ́ẹ̀nù líyè òmìnà. ìyẹn ni pé ọba àlejò ọlá fẹ́ ká gbọ́ yé pé àwọn tá a ti ṣe bẹ́ẹ̀ fún rí wọn ò tó torí ẹ̀ gbà wọn àtorí ẹ̀ gbà wọn àtorí ẹ̀ gbà bá a tún ṣe bẹ́ẹ̀ sẹ́lòmíì náà wọn ò ní í gbà. kò lè jẹ́ ìtorí tí wọ́n fi wá gbà kò lè jẹ́ máa kánú léyìn òní nà kò lè jẹ́ torí tí wọ́n fi gbà. jàmá gbogbo nǹkan kan ò lè jẹ́ èèyàn gbà àkọlọ́hún. ọwọ́ ni ìlà. ìlà ẹ̀ṣẹ́ àfi tí ọba Allah tó bá sáà lókù tó bá fẹ́. ọ̀wá tán. ìbẹ̀ nu wáta wà kálẹ̀ yìí tí wọ́n ń fowó gidi fàlójúmọ́ra kó lè wá dolórí ibú fàlówó ìbẹ̀ nu wà bẹ́ẹ̀. kò mi lójú ni pé arákùnrin kan. tó ti eré aníwó wá bóyá ó ti dé ní òsì ìdè kọ̀kọ̀dánilójú òun jẹ́ ẹnìkan tó sọ̀rọ̀ ara fún mi bí wọ́n ṣe fi àìmọye owó tán kọ́ lórí ibú. arákùnrin kan náà à ń pè ní abdulatif owó tó lóko ipò tó lóko ni a fi ń tàn náà lọ́wọ́lọ́wọ́ ń sìn lọ́wọ́lọ́wọ́ kìí ṣe past tense kìí ṣe mọ́ọ́dí lọ́wọ́ báyìí dollars ni wọ́n tẹ́ sílẹ̀ wọ́n á dolórí ibú kó gbowó kó dolówó contract ti wà á kó kan kó kan sáìn pé orí ẹ burú kò lè máa lówó lọ. ó sì ẹ ti sábàmù sákòsí òsì náà gbádùn lọ kí yóò lè jẹ́ ọ́. ìyá máa sáyé o kí ni làá pè yẹn wọn ò fowó tẹlẹ ní ìpele lórí ibú. wọn ò fowó tàn án. ẹnu pé òun lè òun mà lè òun mà lè náà ni. <laughs> ọlọ́ni wọn ò ní ilà ayàṣá lọ wọ́dà kìnnà. wàlá òkè àdìlẹ́ ọ̀gbẹ́ àwọn èèyàn yẹjẹ alúnà wọn sàìmà kan tá a sọ ìdí àwa nìkan làájú bí ọba rí bẹ́ẹ̀ ìyẹn abára agbára ẹ̀ lórí inú gbà agbára ẹ̀ lẹ́ńtẹ́ wákàtí márùn-ún ọmọ ń dáadáa agbára ẹ̀ lẹ́ńtí ò ní jẹ bọ́ mọ́ agbára ẹ̀ lẹ́ńtí ò ní sóògùn mọ́ agbára ẹ̀ lẹ́ńtí ò ní ṣe rádaràdà tó wá kéré kéré kéré bí owó kó wá san fún ẹni yẹn máa wù pé ayé ò sì dáa fún un nítorí pé ọ̀rẹ́ nìkan nínú jìbù ebi ló jẹ́ kí wọn kódà bó sùn kì í tábà wọn ò fi kọ kó déyàn bá tọ̀ a máa tábà ẹ̀mí ẹ̀ma náà náà náà ẹ̀mí sí sódì sí pé ní ẹyí báyìí lọ wọ́n yẹ báyìí sí àti pé bí táwọn ọ̀dọ́ ìtàgé ti owó csc ṣé àwọn ń bẹ ń bẹ ẹ ẹni bá rìn mọ́kà méjì ní ìsìn yẹn mẹ́ta lọ́nà mọ́kà ẹ̀sán rẹ̀ ẹ̀sán mọ́kà kọ́kọ́ mọ́sálásí filẹ̀ kún. ẹ̀sìn wo bá yẹ tó wá tó dà ní sọ̀mọ́nì ká wà yìí ayé wa dorí kodò àtẹjọ́ wọn kọ ni pé ayé kásẹ̀ kan lẹ̀ ó kù kan ìka tó kù nílẹ̀ ẹ̀kọ́ tó lẹ̀ mọ́ ẹni bá ṣubúlù kò ní dìde àtẹ́kẹ̀ kásẹ̀ lẹ̀ jọra ẹ àti ń sáré lé owó sí àwọn tí a pè láàfa àwọn àwọn àwọn àwọn àwọn àlàrí ọlọ́run ẹ ò bí wọ́n ṣe ń tẹ̀lé olówó bóòlù èyí fún wa ní sí èrò rù báwọn gbé sẹ́fẹ̀ àwọn ẹni olóòrùn náà ni wọ́n ń sílẹ̀ kú dà sí olówó yìí náà káwọn àbá àti ẹ̀mbá pẹ̀lú tí wọ́n ń kéré fún yìí náà sọ́nà wà ní gbà kan bẹ̀. àbí àwọn bá náà ni wọ́n ń sáré lówó tí a sọ yóò lọ́ọ̀ yìí. ẹ̀yìn ti sínú. ẹ̀yìn ti sínú. ẹ̀wọ̀n kọ́lọ́ ẹ̀sàmì dáadáa jẹ́. àmín kí olówó kan máa wá pe àwọn èèyàn wá sínú nílé rẹ̀ ó mà dáa ṣe olórí mà ní fóònù àmúkà ẹgbẹ́ àwọn táwọn àbá ń bẹ̀ làbá àwọn tí wọ́n kéwú tí wọ́n máa yí rẹ̀ tí wọ́n máa yí pé bí èèyàn bá sínú fáláwẹ̀ wọ́n bẹ̀ sẹ́sìn bẹ́ẹ̀ ń bẹ̀ wọ́n wà á rẹnu sí fáwọn èèyàn lé tiwọn aya tiẹ̀ àbá àfa àtọ́lọ jẹ sàárà ńlẹ̀ lówó tó sì ń fáyà ńlẹ̀ nìyẹn. ní ọ̀dọ̀ bàwọn náà jẹ́ pé a máa bẹ lọ́n fún yín kọ́lọ́n jẹ́ máa yí ṣe ṣùgbọ́n bí ẹ bá ń kó gbogbo rẹ̀ mọ́ra wọn ẹ̀ ní kẹran ti amérò ilé rẹ̀ àwẹ̀ tí mò ń gbà bọ̀ látàárọ̀ ilé ẹni tí wàá sínú ilé rẹ̀ ìdá àbí lè sọ fún yà ni ibẹ̀ ẹni tó bá sínú kọ́láwẹ̀ kò fẹ́ ń bá pé èèyàn wá lé òun á sínú kò owó lọ́wọ́ lọ́wọ́ náà tó fẹ́ fi wá ṣe kàmpé òṣèlú tó kó yí ẹ̀dá ti lọ sínú. òbí hmm. kàmpé náà ni owó òṣè owó òṣè háwó fún wa pé ń bẹ́ẹ̀ lọ́bùsọ̀rọ̀ lè. àwẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbà lọ́dún yìí yóò mọ̀tò kamis mm. ọjọ́jà ọ̀ṣúrọ̀ mm. àwa wá sí gbòòrò ńṣúrọ̀ ń bí àwa pẹ́ tó lọ ilé àwa yà sí láti kẹlọ kí mo bí nílẹ̀ bá a ti wá yà yẹ ti tí lé ti sínú àti nínú ń tiwa àti ẹ wo sí olóore ó gbé lọ mọ́sálásí wọn hàn bọ̀. kò yí fáìtì wọn lọ. kò yí fáìtì wọn lọ lé. Ah. bó làwọn èèyàn ti yẹ pẹ̀lú àwọn tó báyìí lásìkò yìí gan-an. kí ló burú ń bi káwọn èèyàn lọ sínú nílé olówó sọ ká bá àtà ń bẹ̀. Ààrùn fún ààrùn fún ààrùn. شكر المرء من أجل التعليم شفاعة المرء من أجل الدعام níta kìlé bẹ̀ ni wípé gbogbo ẹni ọlọ́run bá fẹ́sìn lọ́rọ̀ lọ́rùn kọ́ mọ rẹ̀ sẹ́ńtì ìfẹ́gbẹ́ olówó tọ́lọ́run fẹ̀sìn lọ́rùn o ìfẹ́gbẹ́ rẹ o nítorí ogun bá máa gun bàálù o nítorí ó máa gùn ọlọ́run rẹ̀ sì fóun gbósòrò fún wọ ìfẹ́gbẹ́ ìjọ àlìkè àmà àwọn tí òun tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ kọjá bọ́nú àlùjànnà nìyẹn. láyé ń bí à ń jura ọlọ púpọ̀ ń bẹ̀ jíju ayé jíju ẹ̀yàn lọ́láyé ọ̀lọ́ títí. gbogbo àwọn bàbá kan ló wà náà sìn wọn àti olówó lónìí sùn wọn èsì kú o àwọn akẹ́kọ̀ọ́ ti ní yàrá ya owó wọn ni. àná òtò dúró mọ́tò lọ́wọ́ làwọn sọ wá tán. báyìí táwọn apẹ́lẹ́ nìyẹn àmọ́ ẹ má jura wọn lálẹ́ kí á mà ńlọ ga ní jura ẹni lọ. ọlọ́run ti wá lẹ́ni tí ó wà lùjẹ́ náà. lọ́ba nígbà láǹkì fún ayé pé ẹ má ronú wípé wọn ó torí ẹ dà ó yẹ ní bí ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ èèyàn ni ò wá dà yìí náà ẹ wà á gbọ́ àyà ọlọ́run tó fẹ́ tẹ̀lé àyà yìí tí má fi ká àyà yìí sì yìí ẹ tí bàbá ìmàmù ọ̀ràn ti ayé yìí ní ilé Ifẹ̀ yunifásitì ilé Ifẹ̀ ní campus alọ lu ayé yìí lọ́dún kan bẹ̀ ẹ̀ dàbẹ́ kà yìí fún àwọn sùkúù tí wọ́n pè wá ń lé Ifẹ̀ lọ́dún náà wọ́n wá bá wa yí pé káwá sọ̀rọ̀ àjẹfà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnlọmọ alẹyìn ẹnlọmọ alẹyìn bẹ́ẹ̀. kíkà wá sọ̀rọ̀ àjẹ fáwọn tó ní gàjẹ àyà ìlà wa lò àyà ìlà wa tuwèntì gàjẹ ẹ bá tó ń bẹ ń bí lẹ́yìn náà sẹfẹ má ṣe ìwọ ọfẹ máa. ẹyẹ ẹyẹ máa sáfàjẹ gbogbo àwọn ọmọ ìgbàgbé sáfàjẹ máa jẹ ah ẹ wọn bàjẹ́ o. ìwọ ọfẹ máa jẹ. Ah, ẹyin ah, ò sí ní ẹni tí ń wárí bàjẹ́ lónìí lẹ máa máa jẹ bóyá ní pé pé bá wà mọ̀ tán ẹ wà pé làwùlà jẹ́ ń pè ni o. ẹ wà wọ bàbá kan tẹ màtẹ pé wọn ti dàgbà kí irọ́ irọ́ dẹ̀ mú wọn mọ́lẹ̀ ah. tàfà tàfà jẹ́ ń fún rọ́ wọ́n ń fún jẹ́ òkú wárí fún ẹ wá káyà náà. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف أو غرورا ولو شاء ربك ما فعلوا فذرهم وما يذكرون حكاية ayé ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون ألم كذلك أو ركي لهم ẹ wá wo ohun tó fi tẹ̀lé ike bá a sọ mọ̀lẹ́kà kalẹ̀ bá a sì ní kó jáde ń sàárè kó bá wọn sọ̀rọ̀ bá a bá yọ̀ǹda kí wọ́n gbà wọn ò ní gbà gbogbo tá a ti kàwé bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ṣe tí ó bá yẹ ṣẹlẹ̀ ẹni tí ó gbà tá a bá fẹ́ kó gbà yóò gbà ẹ wá wò ó ẹwà gbọ́ ẹ̀rọ mi tẹ̀lé bí wọ́n kàdá. wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn. wa kadhalika ọlọ́wọ́n aníbà náà wà ní o ẹ máa wá wò ó nípa pé wọn àmì lọ́mọ anábì adámasá máa ń wá kí o mérekù ni ẹ máa ń wá o ẹ wà wo bí mérekù tó bá wọn dá o ibi ó dè wọn mọ́ o dípò kan gbà fáwọn afá dá wọn o ẹ á gbọ́n tí wọ́n gbà fún o àjẹniyàn gbà fún o àjẹniyàn wọ́rí fún o àjẹniyàn kàkún nǹkan o ntajà bá sọ fún wọn ní ẹ̀ ń tẹ̀lé o wọ́n ti béèrè àyà àwa ní òsà àyà kankan ẹ bá fẹ́ gbà kó gbà bóòsù gbà má gbà ẹnì kíní kejì ni yóò dé bá wa àkùsí táwọn fi tìyàn lójú pé ẹ tì lójú ẹ rárá àwọn làǹjẹ́ yẹn ó gbà bí ìyà ń jẹ́ èèyàn tá a bá fẹ́ kọ́ gbà tó bá gbà ìyà tí ń jẹ́ òní tí ó kọ̀ bá a ti tẹ́ tá a dàdẹ̀ bó ìdẹ̀kùn tá a ṣe fún òní tí ó kọ̀ bẹ́ẹ̀ náà sì dàkejì náà ọlọ́run wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwa sayatina lil insi wal jinn. يوحي بعده إلى بعد زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يكفرون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوا فذرهم وما bẹ́ẹ̀ni àwọn la ṣe fún gbogbo ànábì Ọlọ́run àwọn la fún gbogbo ànábì ọlọ́run pé máa lọ́tà lẹ́gbẹ́jọ náà a ní gbogbo ànábì wa kọ́mọ lọ́tà àmọ́ má sọ̀tà fún wọn. wọ́tàgáàrí kàjẹ́ àná lè kúrò nábì yín àdúgbò gbogbo nǹkan ló ní àǹfààní tiẹ̀ ìlà ń sọ ọ́ bọ̀ lónìí nínú mọ́tò ìpè wọ́n ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sì ní pípa tó kọjá làákàyè wọ́n ń kó yàn lọ.

eighty seven wọ́n dẹ̀ dọ́kọ̀ tábùdó wọ́n dẹ̀ já eighty seven pé wọ́n dẹ̀ pọ̀ lọ bẹ́ẹ̀ fún ìgbúrò wọn ti sin o bẹ́ẹ̀ tẹ̀sí gbọ́dọ̀ yóò ní bẹ́ẹ̀ ń tábùdó wọn nìkan. eighty seven èèyàn lẹ́ẹ̀kan náà kò sí ní má rí bẹ́ẹ̀ síbẹ̀ táwọn kan bẹ̀ tẹ́ pé lójúmọ́ wọn ò gbọ́dọ̀ mọ́ mú ẹ̀jẹ̀ èèyàn ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ tútù tí wọ́n ṣẹ̀ pa fresh dojúmọ́ dẹ̀ ni ẹni tí ó lò fún ọjọ́ mẹ́wàá mẹ́wàá gbọ́dọ̀ wà nílẹ̀ ṣègbówó ni ọ̀jẹ̀ ndúlẹ̀nìkan five hundred thousand ẹtí ọ̀nà ẹtí ọ̀nà one thousand báwọn mílíọ̀nù mélòó ni ẹ̀ka náà ló kó lẹ̀. ẹjọ́ wọn rí yẹn pé ṣébi tí ó yà á máa gbé yẹn lẹ́kọ̀ọ̀kan ni wọ́n á gbé na níjẹ́ ní àtúntẹ̀ ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ tí wọ́n lọ mẹ́wàá ní ìfúnfún fẹ́ẹ̀ pé. kólé ọjà yìí. àwa ń sọ ní ìsìn pé ń pa èèyàn bí ẹ̀ ń tẹran. wọ́n ń kò sí security kò sí sẹ́ni tí wọ́n pa ọ̀daràn pípa sẹ́ni tí wọ́n kó ọ̀daràn kíkó odíjẹ́ omi ìta bẹ̀rẹ̀ pariwo tá n pariwo pé ẹ mọ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin Yorùbá. ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ògbé yìí

àtẹ́bí tó gùn máa dé ẹ̀rọ bí a ti bẹ̀rẹ̀ ẹ̀rọ bí a pàdé èèyàn wá ní tùmọ̀ máa wọ́n lè ti dé lẹ́kùn pé àtìtáni ọ̀gbà pé kí wọ́n pààyàn kán gbé fún kí wọ́n pààyàn nítorí rẹ̀ kọ́ ọmọdé wo lówó kò gbà yẹn má kò gbà yẹn má kò dáhùn yẹn má ti ń bà ní ìsìn pé ẹ máa gé láàyè ẹ̀yí apáláyè lónìí kó kéékéékéékéé lọ́la ẹ̀yí ẹsẹ̀ kejì kó kéékéékéékéé lọ́tùnla ẹ̀yí apá kan ẹ máa yọ ojú rẹ̀ láàyè kó máa pariwo ní èdè àwọn lóhùn tí a bẹ̀ẹ́ eléyìí wá kú èyí ó ti pa iṣẹ́ nínú ẹ̀ ó ti mẹ́rin mi ó ti mọ̀ gbogbo jẹ́ ìyá balẹ̀ ń ṣe nìyẹn o ẹni orí fisika lè lọ sọ orí fisika orí wa yọ ọlọ́run wa yọ ọlọ́run yọ káwọn lè bá gbọ́ kábàmì yẹn orí ni ìbéèrè ń dín títún dúró rẹ̀ rájú ìbẹ̀ nǹkan nígbìníjẹ. àti pé ńgbà jẹjẹ tí ń sọ àwọn tó wá tí àwọn tí wọn bá bá wọn ń bẹ ọlọ́lọ́pàá ló sí lẹ́kùn bẹ̀ fáwọn. ẹ̀nà wà ló wọ ní fásitì ọ̀rọ̀ tó wọ yúnífọ́ọ̀mù nàìjíríà sọ́run tó gbìmọ̀ lọ́wọ́. agbófinró. orí ó dèrè bíi sáwọ́. agbófinró. kò sí ní rí bẹ́ẹ̀. nígbà táwọn eléyìí wọn bá wá pé àwọn fẹ́ jayé àwọn ti bá wọn wọ́n sì bímọ wọn láyé àwọn náà ń ń lù ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ẹ wá ń sọ pé ha ìwé èwo lè yìí ẹ̀rọ irú èwo kọ́ lè léyìí irú èwo ń tà náà ni ẹjọ́ akọ́sọ̀. ntíkàlù wa rẹ̀ fà ń kọ́. àmọ́ bí abajá ń sẹ̀ nígbà tá à ń sọ pé di kólíkálukú ó mú. kéèyàn máa ń sàgbákò jọ́sọ́rọ̀ máa fẹ́ gbẹ̀sán lára ọkọ̀ kan rú wọn ọ̀tán. yóò gbẹ̀sán lọ àmọ́ máa o ẹ̀ o. nǹkan balẹ̀ máa o. wàhálà ń fàṣàdù sí bẹ́ẹ̀ni ìwàlùbáhà bímọ tẹsẹ̀bẹ̀ ẹ̀ẹ́dùn náà lùmí kọ̀ọ̀rọ̀ dáadọ́ ìyàwó àwòrán. wàhálà ń fàṣàdù sí bẹ́ẹ̀ni ìwàlùbáhà. ibi àti lọ ni wípé wọ́kàdà líkà. yọ àlìná lẹ́kọ̀ọ́ lè nàbí yẹn àdúrà ṣọ̀yà àfihàn lè ìrìnsì àlìjì. ọlọ́run la ṣe ànábì kọ̀ọ̀kan tó ń tọ́ka ẹ̀. a ṣe ọ̀tá kọ̀ọ̀kan fáwọn ànábì ẹ̀. gbogbo agbára ń sìn kí wàá lè máa bí kéèmí lọ́tà kẹ́yìn lọ́tà. ọlọ́run la màmá ṣe ọ̀tá fáwọn anábì torí kí ni jàmá kí tọ́lọ́run lè bá a ṣẹ bó bá lọ́tà á sì mọ̀ pé ọlọ́run sàánú ẹ̀ bó bá lọ́tà ó sì rọ̀nà gbà ìyẹn ní kòlójú gàdá gbogbo gbogbo tí wọn sùn kan sókè láyé tá a wà yìí obì kejì nǹkan yẹn gbogbo tí wọn tí wọn mú nǹkan pè ń butọ wà bó sì pè ń bọ ga ju butọ wà tẹ́lẹ̀ lọ obì kejì rẹ ni ó jẹkù níjọ rẹ. àgbọ̀yé ah, nígbà èlùbọ́ fẹ́ di ọba àbọ̀bà kélùbọ́ tó gbọ́ sórí tébù mẹ̀líkù orí tẹ́kùrù. mẹ̀líkù di. tí wọ́n á tọ́ bẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. àlálẹ́ mi ń lọ́dà. gbogbo èsì wa wí òótọ́ ìmá jẹ́ àbá àgbà ìmá jẹ́ ìmọ̀mú àgbà ìmá jẹ́ ọ̀gá ọlọ́pàá ìmá jẹ́ ọ̀gá sọ́jà ṣé kò ní jẹun. Ah, ah, ah, a jẹun. yóò fún wa ma ẹ ṣe kẹ́ tó jẹun láyò láì bẹ́ wulẹ̀ yóò tó kúrò sokoto yóò tó kúrò sokoto ọ̀dẹ̀ ni jókòó lórí tóbi yóò jókòó lẹ́ẹ̀lẹ́ ni. ẹlòmíì kò sẹ́ńtẹ́lẹ̀ pé láyé ló yẹ o ti pa fóònù ọlọ́ba ló ń jẹ. o ti pa fóònù nù. àmàlà tí ó dọ̀ba ọ̀pàdé iná náà. àmàlà tó yí ba. ọ̀pàdé iná o lè máa ṣe máa kọ́ lọ́ta àbẹ́òdì ga tó nìyẹn nì. ẹ̀yin lẹ́yìn kan tó gbókè láì rákàsọ̀ kò pọ̀ síbù ẹnu kọ́lọ̀ ọjọ́ a máa borí wọn ni. ó ń ṣe àwọn ọ̀tá fáwọn ànábì ìwò fata. ẹnu wa gbọ́nà tó rìn. yòòhì bá a tó bọ̀rù ìlà bá a bí zukuru falẹ́kọ̀ òwúrọ̀. àwọn ọ̀tá àwọn ọ̀tá ànábì àwọn ọ̀tá àwọn ànábì ọlọ́run àlẹ́ yìí sọ́dọ̀ sálà ẹ̀ wá wo ibi tí wọ́n gbé tí a gbèrò fáwọn pé ń ṣe ọ̀tá fáwọn ànábì ọlọ́run ní pé àwọn náà ń sọ ọdún tánàbí ń sọ lójú wọn pé àwọn náà ń sọ ọdún tánàbí ànábì mú ìró sánmà wá tí ó ti ṣẹlẹ̀ tí wọ́n padà ṣẹlẹ̀ tí wọ́n jẹ́rìí pé ah! àwọn ilé náà ní agbára ní thousand amẹ́ríkù tí àwọn náà wọ́n ń sorú ẹ̀ ìgbà yìí pé àwọn náà ń múru kọ̀kọ̀ wa apá kan wọn ń gbèrò wa fún apá kan àwọn àlùjẹ̀nu kótó di pé ara ànábì wa ń fẹsẹ̀ sọ́là wọ́n máa ń gun ara wọn ní ìkan ju ìkan dò báyìí bọ̀ sórí ẹ̀ àwọn kẹ̀lé wọn ò nídìí yẹ wọ́n tó fò àlùjẹ̀nu ò nídìí yẹ kó tó fò wọ́n ti ní lẹ́yìn tó ń fẹ́ fò ń fò lọ́nà nìyẹn ọlọ́nkàn pẹ́yẹlé ọkùn ẹyẹ ọkùn ilé ló fi fún lápá méjì nínú iṣẹ́ fífò bí àbámọ̀ gbogbo ẹ̀ ṣe gbogbo ohun tí ọlápá ti ń tí apá ṣe ní ń fò apá wo màálù ń fẹ́ ebi ń jẹun màálù tá a gbọ́njú bá ní bàálù tí wọ́n yí lórí ẹ̀ báyìí èrò ní yí ẹ lọ airport àwọn alágbárí bíi bàálù yóò gbó kalẹ̀ ní kò sí ti ń yí lórí yọ kò sí yọkà mọ́ọ̀kù dàgà jìgì tó fẹ́ yín lọ́nu wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ huruhuruhuruhuru lẹ́ẹ̀kan náà mo wá sọ́ọ̀dì ẹ̀ nígbà tí a ń gun bàálù lọ sí àjì mo wá sọ́ọ̀dì ẹ̀ pé. kódà ń bọ̀bá fẹ́ gbéra gan ààrẹ ń jí ń bá bọ̀ wọ́n á sílò báwọn yóò kọ̀ dúró ọmọ ọmọ gbéra ńlẹ̀ ni subhanallah ìfọ̀sọ́gbà ọlọ́run ẹ̀rọ ti pé nǹkan léèyàn lérò. ìlàhùn kan ìlàhùn wàhídán la ilaha illa wo lọ fẹ́ fẹ́ tí ó gbàdú ẹrù yẹn fò. tó wá dé sámà tí rọ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tí màá gbọ́ nínú rẹ̀ tí màá rọ òun gẹ́gẹ́ fún ẹrù. Àti ọlọ́ni máa bá ń gbé wọn tó ní. Àwọn àlàmì ara ìlàpọ̀ èrè ìfọwọ́kọ̀ọ́rùn fọ́. Fọ́ àti òun wà bíbí. ما يمسك إلا الرحمن إنه بكل شيء بصير. الله أكبر الله أكبر. tóbi ọlọ́run. Tẹ́ẹ̀ bá wo sí ọlọ́run. èyí ó gbà fún kẹ́yányá ni. ọlọ́run ní ẹwú ẹyẹ ẹyẹ tí ń pọ̀. yàrá ilá tẹ́lẹ̀ fọ́kọ́ fún mi. ẹ̀rẹ́jẹ ẹ̀rẹ́jẹ ń sọ́mọ ní. sọ́ọ́fàtì. Allahu akbar máa jókòó ń ta ń gbà mí rọ̀lẹ́ ní mo rántí ayé wo pẹ̀lú tọ́lọ́ ń sọ yìí lára àwọn ẹyẹ ń ah, máa dára. ọlọ́run ni wọ́n ṣèyẹ báyìí wọ́n pàyẹ mọ́ra. wọ́n yà kó bíbí náà wọ́n pàyẹ mọ́ra. Ma, ما يمسكهن إلا الرحمن ta ló dì wọ́n mú tí òjò jábọ́ púpọ̀ tẹ́bá níyẹ̀ tẹ́bá níyẹ̀ ló gbé tó mọ̀ jù ú ẹ̀rẹ̀ dórí gidi ẹ̀rẹ̀ máa wòye bòrí gidi. iná búrò bẹ́sẹ̀ ilé iṣẹ́ ń bá ṣe. ọlọ́run ní gbogbo nǹkan mo rí èmi mo fi ń dára mo fi ń dára èyí ṣe tó di apá rẹ àtẹsẹ̀ rẹ lẹ̀ fọlọ́run tó ní ẹ tó ní ẹ lánìí tán tó gbà fún tán kò sí yókù lé lọ́wọ́ kọ́ wa máa sìnkú ní oṣù ń tiẹ̀ ó ní àṣìbáàdà àdàkì ń ṣèbàdà alágbára ọ̀tàn lọ́sùn yàgbẹ́ yẹ kí n sáré jíṣẹ́ kẹ̀kẹ́ ẹran mi o ní gbogbo ọ̀tá mọ́ dàṣà kan gbogbo ọ̀là ń dàṣà náà wọ́n ní a dàmọ́ àti àpé nta de làgbà nta ṣe wọn ní gbólóhùn ẹbọ ni ìtí á jẹ kọlágbà nta fẹ́ ṣe o nta fẹ́ ṣe làgbà nta jẹrù o torí gbólóhùn yẹn lónìí lẹsọkàn àwọn ẹ̀dá kan tí wọn pé bíjọba ń bá fẹlẹ títa ayé fẹlẹ ayé làkọ máa ń mú gbọ́ná oníná sùtà kàlẹ́ lónìí pé ah, ẹja ṣe nta òkú pé nta jẹ ní. títẹ́lẹ̀ nù kálọ̀ ń gbà mọ́ kọ́ńbà ń lọ kàn wá kálẹ̀ máa pa sẹ́tì fúnran kálẹ̀ pa sọ́ọ̀bù tì fún àlọ́ gbọ́rọ̀ ọlọ́run tìrìbẹ ìmọ̀ àlọ́ wà sí ìsìn ah, ṣé yìí nínú nǹkan lọ lé mi torí pé nǹkan jẹ làgbà ń dá ṣe. ẹ ti wá wo ọ̀rọ̀ ayé ẹ fi dín wọn rẹ̀ ẹ mà pé ẹ ti kọ́ lọ náà. ọlọ́run gbé sọ yí pé ìbí léèrè ń tẹ́ jẹ ǹjẹ́ fún mi ló ń jẹ ǹjẹ́ fún mi. wà á máa kọ́ lákùtù lè dé nínú wa lè ìfà ìlà ìyá àbòdú máa orí dùn mí wọn mi rí zèké wà máa orí bò ayé wọlé wọn ìnáwó àwọn ọ̀zà àfọ̀dọ̀ lè fọwọ́ lè má sí ntọ́lọ̀ nsọ nìyẹn. Ọlọ́ni wa máa kala tuni jí náwó àlè ìnsà ìnsà ìdánkùn kankan ìlà lè àbòdò mi ẹ wá sí mi ni. Ẹ bá a sílọ̀ ntán ìlà tá a fẹ́ sáyé. Màá orí dùnmí ni wọ́n mi rí sí kí. Ọlọ́run ní ìlú lọ́bẹ̀ nìkan kan pé wá ṣe jẹ́ ìmú tẹ̀mí ọlọ́run. Yẹn ni pé a sì kíkọ́ fẹ́ rí. Tọ́fẹ́ fi bọ́ ààrẹ, bọ́ aya rẹ, bọ́ ọmọ rẹ, ọlọ́run tí lóun ti là á bọ̀rù, màá bọ̀ yín. Ń bọ̀ rẹ, ń ọmọ rẹ, ṣáà lọ sèmí nìkan àní ah, kọ́ má fi iṣẹ́ àmọ́ ṣe iṣẹ́ ń ṣe pé ọlọ́run ní a má jẹlẹtẹ mo fi ń ṣiṣẹ́ iṣẹ́ kọ́ ni yóò là ọ́. iṣẹ́ kò lè jẹ́rí o sí. iṣẹ́ bá lè la àyàn gbogbo ẹni ó ṣiṣẹ́ kan ni ó rò bákan náà hmm. wọ́n jọ ń wakọ̀ ní ẹ̀yẹ̀kọ́ rò bákan náà wọ́n jọ ń rẹ́ lé ní ẹ̀yẹ̀kọ́ rò bákan náà kápẹ́ńtà jọ ni wọ́n ẹ̀yẹ̀kí wọ́n là bákan náà iṣẹ́ yẹn kọ́ ló ń là wọ́n nì lọmọ fẹ́ fi ń dọ̀gá lọ. èyí tẹ́ mú dẹ̀ mú wá fúnra yín èsì tó pé kẹ́. wà á orí ètò ayélujára ìmọ̀ ẹ má bá mi bọ́ọ̀yà ẹ bá ń bá mi ẹ bá ń bọ́ọ̀yà èmi mo fún yín níta ẹ fi ń bọ́ọ̀yà ẹ̀yin kọ́ ni ẹ bá mi bọ́ọ̀yà èmi mọ̀ ń bọ́ wọn ọgbọ́wọ́ yín ni. قل أأتخذ من دون الله وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ẹgbọ́n kan bí ó fi máa sọ́lọ́kùn sálẹ̀ nìyẹn ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ẹ wá wò sí sí ayé náà gbogbo ẹni tẹ́ ń bẹ́ńkálẹ̀ ń bí fẹ́ bí sì fẹ́ abẹ́ ń dáyàn fífẹ́ ǹjẹ́ ilẹ̀ gbà yàn ṣiṣẹ́ àbí wọ́n gbà yín ṣiṣẹ́ fẹ́ pé kẹ́ ẹ tó ṣiṣẹ́ owó ní ẹkọ́ fún yín. má pàrọ̀ o. fẹ́ pé owó lẹ́yìn kọ́kọ́ ń gbà kẹ́ ẹ tó ṣiṣẹ́ fẹ́ pé n tá jẹ dàgbà n tá ṣe kò sí kọ́ fún yín lókè lọ́ fi jẹ mọ́. èmi sàn náà ni a tó ṣe kásìrò tó fún alówó yìí wọn àbúrò mọ́ sí kò ní lọ mú àti pé ńgbà náà nta fẹ́ jẹ kọ́ lágbà ńta ṣe nta fẹ́ ṣe lágbà ńta jẹ àgbẹ̀ kọ́kọ́ dáko náà ni ó tó wá sí àgbẹ̀ yọ kọ́kọ́ dáko náà ni kó tó wá sí àtìkò ìjíṣẹ́ yẹ ó tún kú sẹ́kẹ́ rárá wa o tá a jẹ o bẹ́ẹ̀ náà bá nífẹ̀ẹ́ tẹ̀fẹ́ rún wa pé ká báwọn èèyàn sọ ẹ wá sọ fún wa tọ́jẹ́ fẹ́ rí bá a bá ti ń sọ ọ́ àwa tá a sọ àgbẹ̀sán à ń fẹ́ má gbọ́ wọ́n gbẹ̀sán ìwọ náà wà gbàgbọ́ ẹ̀sán yí èèyàn tó gbọ́. àkàǹpé o wọ́n di kàmpé kọ́ ọ́. àà ní kó lẹ́yìn àyẹ̀wò. kókò ọ̀rọ̀ ṣe ń yọrọ ṣe ń jàre. ilé àǹfààní àwọn fẹ́ẹ́ náà bá wọn kàn sí. ilé ẹgbẹ́ wa wá. ó ṣe ń jàre. àtàwọn ọkùnrin lọ. lánàá èsì kàmpé mọ̀lá yé èsì. lásìkò yìí. àwọn tẹ kàmpé ọ̀fọ̀ ń dàmú. àyìnà. èmi ọ̀nà tí mo rí láyé yẹn kẹ́mi ìsìn tí a sọ mi di pé ẹ dìbò fún kíni ó ń kíni ń bẹ̀rẹ̀ rẹ̀. irú kan ló gbó. irú kan ni lẹ́yìn ẹnìkan kan tábà kan tábà kan kẹfín sí pé tó ọlọ́run lè sọ yẹ nípa àti màṣẹ sí ti ẹ̀ tẹ́lẹ̀. kìí ṣe yunifọ́ọ̀mù ni a fi ròyìn yẹn ń sìn. a máa ròyìn yẹn ń sìn pẹ̀lú má sàbákọ̀ ní nkàbárì yìí. bẹ́ẹ̀ni. tabarẹ̀ ń tó ṣe dáadáa o ẹyẹ ìyá ẹni ni a sì máa ń pa ẹ̀. síta ọgírafì rẹ̀. ẹ ẹ ń gbà náà ẹ jàmáà kínní ni jàmáà kínní ni kò tó wa mọ́ panda ni ẹ yà kò jẹ wa kí mo pè é panda kí ni a máa pè ń panda ìtí ò fẹ́ rí mọ́ọ̀yàn wọn ò fẹ́ wọn ò fẹ́ kà mọ́ wa mọ́ wọn ò sara wa mọ́ wọn ò fẹ́ kà mọ́ wa mọ́ panda ni ẹ. iṣẹ́ rẹ ni à ń wí o iṣẹ́ rẹ tẹ bá rí tẹ́tẹ́ ẹ fẹ́ rán wa níṣẹ́ rẹ̀ pé bàbá nǹkan bá ń ṣẹlẹ̀ nílùú. lákèsí lákèsí èyí tí rán wa à ń bọ̀ wá jẹ́yìn náà a kàn tètè yá bẹ̀ yẹn ni ayàtọ̀ wa ń tú lọ ní níṣẹ́. yòòhì bá dohun ìlà bá àbẹ ìfòkòrò falẹ̀ lè gbòòrò rọ. wọ́n gun ara wọn lọ sọ́mà wọ́n àlọ́ bẹ sí sọ́mà pé kí ni wọ́n ń sọ láàfin ọlọ́run sanni wá ráyè jíṣẹ́ rẹ̀ fún ababaláwo ń sálẹ̀ wọ́n gbé ọ̀rọ̀ kan wá láti tán mọ̀ ababaláwo àfi ọ̀rọ̀ ọgọ́rùn-ún kùn nígbà akẹ́wàlẹ̀ ti sẹ́nu ọgọ́rùn-ún sẹ́wọ̀n pé gẹ́gẹ́ bí ọmọnìyàn ninety nine yòókù wọ́n mọ̀ létí sísẹ̀ rẹ̀ náà ni yóò tẹ̀ ní sẹ̀rẹ̀ láéláé àmọ́ nílé kùránì ọwọ́ kánṣu yẹn ń àmọ́ tẹ́lẹ̀ ní ṣe rí nìyẹn nígbà náà bẹ̀rẹ̀ ìyẹn náà tún ṣẹlẹ̀ títí àná ìbá ṣẹlẹ̀ tiẹ̀ náà ṣẹlẹ̀ kò sí dàrú àmọ́ta nàbí ọlọ́run ní wá lékè kan ni ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ kó lè bá a níyì bí bọ́ọ̀lù ẹ̀ bá pín méjì ń fi dì ariwo ego ò ní ṣẹlẹ̀ ẹnu pé tíìmù pín méjì náà ni pé tíìmù A àti tíìmù B. Hmm. èyẹ ma pé òun wọn wọlé síbí bí ẹ̀kọ́ pé ẹ̀tọ́ bẹ́ẹ̀ àwọn làwọn wọlé síbẹ̀ yẹn ara òwòrán máa fọ́ lẹ́rán ìyá máa wá wọ̀nà wọ́n sì máa wá dara wọn láàmú ah, wọ́n máa dara wọn láàmú síbì. Ah, ìjọ máa ṣẹlẹ̀ ẹ̀mí ó ti dìgbà ọ̀sẹ̀ gba kìnìkà gbàgbọ́dọ̀gbà ọ tàbá yẹ kẹ́ ní kọ́rọ́mì kan yàrá yẹ sọ àgbẹ̀ bí ibi hmm, ló jẹ́ níyì àwọn ń fi ayé tiwọn wọ́n ń fi ń raná wọ́n ń sun ìgbẹ́ bá mú igi gbígbẹ lọ́wọ́ tí ń ràn sí náà tí ń dó lọ àwọn tí ń gbá bọ́ọ̀lù ń gbé ayé tiwọn báwọn. wọ́n ti wá sọ àwọn kan náà rẹ́gẹ́dẹ́ bẹ́ńtì tó ń gbé tiẹ̀ náà lábẹ́ ilé ẹ̀ ti ń gbé tiẹ̀ yàrá ẹ̀ ti ń gbé tiẹ̀ níta ẹni tí gbowó dókè ẹ̀ tí a bẹ̀rẹ̀ lè fi bọ́ọ̀lù sásìkò oorun irú oyún forí bá bẹ̀rẹ̀ yan mí. à ń bọ̀ ní orí yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í fẹ́jà àjọ sàràyé fúnra wa ni ayọ̀ ọlọ́run lájọ kàfú wa tó sọ wípé gbogbo nǹkan bá lò lásìkò lásìrò nígbà wọn bá gbèsè rẹ débi tó fi wo bọ́ọ̀lù òun ní láìpẹ́ rẹ̀ ń jọ náà. òfèyí kírun iná dùn òfèyí gbáwẹ̀ iná dùn sí wáàsí ẹ̀ǹgbọ́rọ̀ ọlọ́run iná dùn wọn ti bọ́ọ̀lù ẹ sọ bẹ́ẹ̀ sí lóyún náà. Ah. ibi yọ nìyẹn ṣàgbọ́. sọ́nù wọ̀lìkọ́ọ̀l gúrùrà wọn fi tanra wọn. ẹ wá gbọ́ ntọ́lọ́ fi parí ọ̀rọ̀. wàlẹ̀ òṣè àrọ̀ bùkà máa fà á lù ú. فذرهم وما يفترون. ọlọ́run tó wò bá fẹ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ yorùbá ẹgbẹ́ bá sọ ní jẹ náà ọlọ́run tó wò bá fẹ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣe kí ni wọn ò ní ṣe kí ni wọn ò ní ṣe ní kí wọn ṣe kí ọ̀dà wọn ò ní ṣe ọlọ́run àpò fún mi. fáwọn wàhálà tiẹ̀ pẹ̀lú pé ẹnìkan ṣe kí ọ̀dà lẹ́yìn tó sọ fún pé kí ni ọ̀dà tí ọ̀rọ̀ lọ́run wọlé ọ̀rọ̀ ló ń sọ bẹ́ẹ̀ fún wa ní dada kò ní ṣe ọ̀yọ́mọdé ọjọ́mọdé òbí ọlọ́ọ̀ṣẹ́ tó fẹ́ ṣe ìtọ́lọ́run bá rẹ̀ kó dá fẹ́ fún ní ṣe yẹn lẹ́yìn ká bá bẹ lọ́run ká lè gbà sọ̀rọ̀. ibi àjẹsíwá dérè àwọn ilé jẹjẹ. ẹ ń bá ló fẹ́ mà jẹ́. ó fẹ́ mà jẹ́. tó ń fẹsẹ̀ gbẹ́ ẹni tí ń wá sáàyè yìí gbogbo ẹni tí ń wá sáàyè yìí ló máa ń tẹ́ ń pè lájẹ̀. Hmm. abẹ́ ẹ̀kọ́ ni. akọni akọni. ṣé bàbá kan là jẹ́ hmm. ẹ dáhùn ṣé ìyá kan là jẹ́ hmm. ìyá ká jẹ́. Ah, nígbà gbàgbọ́ ní ìwà ni pé ìyá là jẹ́ o. màmá gbọ́ àmẹ́yìn tẹ́ ẹ ti ń wá sáyé ti pẹ́ èyí ọlọ́run ti fi ẹ̀gbọ́n kọjá báwọn ìyá kankan kọ́ làgbé bàbá kankan kọ́. kò sí àjẹ́. tá làgbé jẹ̀ ìgbàsẹ̀ rọrọ yọ lọ́run lọ mọ. ọlọ́run mọ̀ bíi pé àwọn àlejò tí wọ́n fẹ́ máàkì wa mọ̀ wá bí lónìí. kára sọ pé ká sọ pé ẹ ti máa ń sí jáde ẹ ti ní ẹlẹ́yà adákẹ́ yìí. Àlẹ́jẹ́. Àlàjẹ́. Àlẹ́jẹ́. Ẹ̀hẹ́ ẹ̀ pè dáadáa. Àlẹ́jẹ́. Abẹ́rù tó ń bà yín ni. Àlẹ́jẹ́. Ah, ẹ̀yin ká ní àná ó torí nǹkan kan máa ẹ sọ̀rọ̀ síta. Àlẹ́jẹ́. Àjẹnú làjẹ́. Àjẹnú ni o tó dájú. ibi ó ti dìráìfù ní pé àwọn àfáà láti ilẹ̀ hmm, tápà àwọn àfáà láti ilẹ̀ haúsá tí wọ́n á jíṣẹ́ ọlọ́run nílẹ̀ yorùbá báyìí báyìí wọ́n á jíṣẹ́ ọlọ́run yorùbá tí àwọn èèyàn bá ti wá lọ ọ̀dọ̀ wọn lọ kọ̀ǹpléǹ tí wọ́n ń rí lójú oorun àbí ti ń dà wọ́n láàmú wọn àti pé ah, àwọn àríjìnù ní yọ yín lẹ́nu àwọn àríjìnù. àwọn àríjìnù. ṣé ìgbẹ́ ìgbà wọn èsì àwọn èsì Yorùbá Haúsá ni wọ́n tàbí bálíbálí àbí ṣé báwọn ò ní pè bí wàá fi ń pè é àwọn àlejò èèyàn àwọn àlejò èèyàn ìgbà tí wọn wá délé tí wọn bẹ lọ́wọ́ yín pé kí n bàbá rí wọn lọ pé àwọn àwọn àlè àwọn àlejì wọn ò ní máa pè é pé wọ́n rún mọ́ bí àjẹ́ àlìjínù ló bí àjẹ́ àjẹ́. ní wọ́n bá panú nù rẹ̀. wọ́n panú nù rẹ̀. àfa yìí. bí a ṣe pa jérẹ́ǹdì tó ń nà. ẹ bá sọ jíìmù di kàmùsíyà. ẹ wọ́n pa jérẹ́ǹdì tó ń nà. Mm. àbí tó jẹ́ kí wọ́n pè àbí jíná parẹ́ ń bẹ̀. tó wọ́n pa eré nì wọ́n pa eré wọ́n fi jérẹ́ǹdì rẹ̀. Mm. so ikú mọ̀ ní wípé dínà ní tó ń bẹ lẹ́yìn àwọn èèyàn lẹ́ni tí ó wà lìgbẹ́nà abẹ́ǹtẹ́ wọ̀ wọn lẹ́yìn èèyàn òkú kọ́mọ́jú àdìdínà lọ àwọn náà wà bá ṣe wà yìí àmọ́ lọ́n fi àwa borí wọn ó pa lọ́la borí wọn àmọ́ lẹ́fù láì níyẹ̀ ibi àti lọ́nìyẹn tí wọ́n fẹ́ gúnra wọn wọn nídìí yẹ ó fẹ́ kó fẹ́ẹ́ gùn yìí èyí gùn yìí eléyìí gùn yìí tí wọ́n dé sánmà láti lọ gbàrú wa kọ́ni tó fi ilé ìfọ̀ á ní kánṣu ẹ̀. àwọn àjànú yìí lè wọ yàrá láì sílẹ̀kùn wọ́n máa kó sínú ojú láì lójú sọ́gbà tó bẹ̀ ẹ̀ dàgbà gbé ní ojú èyí ni ń kù lọ́rọ̀ lóko ọ̀rọ̀ gi ọ̀rọ̀ rúkò ọ̀rọ̀ araba gbogbo ojú ńlá ni máa ń sàn jẹun lóko ń jẹun gbogbo ojú ńlá ni máa ń ní ẹ̀jẹ̀nu lára tí ìgbà gbàgbẹ́ lálẹ́ tí wọn pín kẹkẹ bẹ lóbi yẹn wọn a máa nà ẹlòmíì lánàá ìjà tó akólógo. bí àwọn e-, bí àwọn ẹgbẹ́ rẹ. àjànú wà àmọ́ bẹ́ẹ̀ nìkan wá ń bẹ tí wàá ń darí ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ yàn ìsọkùnrin ìfobìnrin irọ́ nìyẹn. ọmọ ìgbéra pé. irọ́ ni. irọ́ ni. it's an irony. àjànú ń bẹ. kọ́lọ́mọdé ní kàfá yìí ti wá. amina. wọ́n kó sára ẹ̀dá. fún òní jẹ́ wọn sùn wọn. wọ́n kó sára ẹ̀dá. fún wọn da ọ̀rọ̀ rẹ̀ mú. tọ́mọ̀sọ katakata. wọ́n kó sára ẹ̀dá. arọ́ màálù. wọ́n kó sára ẹ̀dá. ara lè wú tí wọ́n sì wòjú tó ẹ̀kì lọ́sibítù. àmọ́ tẹ́lá wa nà owó ọkọ̀ ọlọ́run fi. akẹ́kọ̀ọ́ dípẹ́ fọlọ́run. alhamdulilayi. súnà tó wẹ̀ mú ọ̀ka ìmọ̀ yé wàhálà ńlẹ̀. nígbà súnà èdè ilé ẹ̀dúgbọ́ ń rúkìá fún yàn. ń fi rúkìá yọnu wàhálà. tí ọwọ́ ń bà ní mi ò fi sinmi pé ẹ máa wo súnà ọ̀nà kọ́ máa fẹ̀ ó tún á gbé àwọn kan dìde èyí kó sí wọn lára ọgbọ́sọ àwọn wọn wọn ń jíṣẹ́ ìsù ń jíṣẹ́ ìsù ń jíṣẹ́ ìsù bíi pé kò sí jàmáà o. Tẹ̀bá bẹ̀rẹ̀ pé jẹ̀má ń kò sí kí ẹ fẹ́ gbà mẹ́. La jàmá a. Òwò àfikà máa ma ọwọ́ á di pé ẹni tí jọ ń kíra wọn tí wọ́n ń dì mọ́ra wọn tẹ́lẹ̀ wọ́n ń sókè yíra wọn. Tèmẹ́ntọ́ kọ́ ní kéwú ẹwọn tí yẹ kò sí ẹ máa ma ẹwọn tó dálẹ. àfa ẹlòmíì di ẹni ó di láàmì lọ́dọ̀ rẹ̀. láàmì sáfà. ẹ ẹ ní àwọn àfa ti gbà náà ti gbà náà. Hmm. àwọn àwọn àpilẹ̀ ti dàmọ́ sábà ti dàmọ́ nǹkan ṣé wọ́n ń sọ bọ́ nìyẹn ó ní àtẹ̀gbọ́ àti dàmọ́ nǹkan kan náà ni o. ẹ wá wo yẹn tí kò sí jàmá ẹ wo yẹn fìtìpọ̀ wá bá a lẹ̀. nígbà wọ́n wọ̀lú tó kàkálùkù láyà owó lélẹ́yìí ọlọ́run tàbí fi ń dúpẹ́. ìbá má ṣe pé èsì tó lu àwọn ẹwu agbára tí tí nàbà fi nínú ìsìn yìí nílẹ̀ Yorùbá. abẹ́yẹ̀yẹ̀ abẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ yóò débẹ̀ ni kí sùn àmà lọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ́tẹ́ ni ọlọ́run àwọn àgbàlagbà kẹ́tẹ́ ni ọlọ́run àwọn obìnrin kẹ́tẹ́ ni ọlọ́run láàrin ìjà ẹni ọlọ́run nínú ilé ẹni ọlọ́run níbi iṣẹ́ ìjọba ẹni ọlọ́run níbi ámì ẹni ọlọ́run ibi ọlọ́pàá ẹni ọlọ́run adájọ́ ẹni ọlọ́run. wọ́n lè sọ pọ́npọ́n lẹ̀ sí ọ̀dẹ̀ fún pẹ́ ebúrẹ́ yìí bẹ́ẹ̀ ń gbẹ̀yẹ̀wò ara wọn pé. Ah, ó ní oníjàmá ah, ni ń ṣe jàmá o ẹ bá fi àmọ́ fún ìyàwó. ìgbàlọ́wọ́ ẹ̀. àmọ́ wa hmm? ké ta pé gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ má wòran o àdúrà ló gbé ẹ má bá ní ṣe báyìí. wọn hmm. ò ṣe é gbé sépè. àwọn kan ni wọ́n jẹ́ ọ̀gá jẹ́jẹ́ sọ àwọn ni wọ́n pè wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀sẹ̀ pè ẹ̀sẹ̀ pè lẹ́sẹ̀ ìtaani ni ẹ má sì pè láwọn ọmọ eléyìí. àwọn ọmọ tí wàhálà tí wàhálà pọ̀ orí wọn ni àwọn eléyìí kan tó gbà báyìí. ọ̀rọ̀ kan ní ẹ gbọ́ tí wọ́n dánu bọ̀ sí ni wọ́n gbọ́ wọn àṣẹ tòkòtò mọ́lẹ̀ mọ́ ni wọ́n gbọ́ ni wọn ò dòkú mọ́ wọ́n gbọ́ wọn háyàwó wọn wọ́n dọ̀ máa rẹ nínú ẹbí lágbo ilé tí wọ́n ká sí àlùkò ń tọrọ ọdún wọn ọ̀rọ̀ kan ní ẹ gbọ́ lẹ́bẹ̀ wọ́n lè fọwọ́ di pé ó tó wá dọ̀ mí ètò padà ẹ má ṣe pé ìyẹwà ìyẹwò àwọn ìjọba ẹ má ṣe pé ni o. ẹ wá ọ lọ́dún márùn. ṣé ara ẹ bá wọn pé káwọn káwọn sàdúrà ń tiwa ló bí dùnú kan níbí lánàá. bẹ́ẹ̀ni. sírì ń bí. ọmọ kan ọmọ wa ọmọ wa ọmọ ọmọ dáadáa ọmọ tí kì í wojú èèyàn. òṣìṣẹ́tẹ̀ ẹran tí ò ní fìdíhùn jẹ́ jàbàtàjẹ̀ gbórí ibú débàdàn ló bá hàn pọ́ntán. ló bẹ́ẹ̀ àná ló ní mo ti gbọ́ náà jíjẹ́ mẹ́ta pé lẹ́yìn tí bá ń sanú ẹ̀ lọ́ba dé lánàá ọwọ́ wọ́tọ̀ sí ṣe. sọ o ti ti dé lónìí o o ti dé lónìí náà. o ti lónìí náà. o ti wájú wọ́tọ̀ sí rè ni. tó wà mọ̀ ìjìnlẹ̀ o dẹ. mo fẹ́ lè pé wá pọ̀ ní wá pọ̀ ní wá pọ̀ ní. sẹ́yìn pé tí abiyamọ bá fẹ́ràn ọmọdé tí bá ń ké tọ́wọ́fẹ́ ìtìmọ̀ òfin wọ́n jẹ́ yìí ni wọ́n á tún dàmú. báwa àdàkẹ́ fẹ́ mú bí ẹ ṣe tó bí kí n gbé pẹ̀lú àná ní káfẹ́ rẹ̀ o. pé a nùrùdíìnì òde ìmọ̀lẹ́ ẹ̀sìn òde. dáa dáa dáa. ọlọ́run ń bá ọ ọ̀rẹ́ ẹ̀sán ọ̀rẹ́ yẹn mú tiẹ̀ sí bí. bẹ́ẹ̀ wọ́n jọ lórí máa wọn ní. ìsinmi ẹ̀ ló dùn. o ké padà. àwọn ọlọ́tọ̀ wọn. wọ́n á gbá ọ̀rẹ́ yẹn gbá. ó di pé bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn a ti ń kó pọ̀. ní ọ̀dọ́ yóò. wọ́n fàtínà wọ́n fàtínà ah. ìsanwó àgbà. jama ọ̀rọ̀ di dọ̀nà. ọmọ ọlọ́mọ. olùlọ́kọ̀ fowó àdúrà lẹ̀. wọ́n á tún béèrè lọ́ọ̀rì sáyẹn bàbá lè ṣàdúrà tẹ ìfòfò òfin alákòó. àwọn akẹ́kọ̀ọ́rù ebe sù ebe sù la dé tẹ́lẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ ìsìlá lọ́lọ́run ti ajẹ́rí ẹ lórí tá a kọ ní ìjọ oníta bẹ̀rẹ̀ ní pé ẹ rántí máa àwa dúpẹ́ pọ̀lú wa àwa fẹ́. àbẹ̀lú àwa sẹ́yìn ìbọ̀lá. àwọn ọmọ tẹ́ àwọn sẹ́yìn ìbọ̀lá. ọbẹ̀ yìí tó ti wá lẹ́yìn tàbí lórí mẹ́ta wá. ọbẹ̀ yìí tó ti wá lẹ́yìn tàbí lórí mẹ́ta wá. Àwa dúpẹ́ fọlọ́run, àwa àtẹ̀yìn fọlọ́run. Àwa èyí tó ti wà lẹ́nu. Tàbíborí ọ̀tá náà. Bọ̀dá èyí tó ti wà lẹ́nu. Tàbíborí ọ̀tá náà. Àwọn àgbà àwa wá gbà. Báwo rẹ̀ ara ẹ̀mọ́ ní pẹ̀fọ́ rẹ̀? jésù bá a lè gbà ọlọ́run fi wá borí rẹ̀. bẹ́ẹ̀ni ọ̀nà jésù bá a lè gbà ọlọ́run fi wá borí rẹ̀. ìsinmi tọ́lọ̀ ń ti aborí ẹ̀ lọ́dọ̀ máa ronú wá ṣe inú ti bí ṣètánì àti bíbájú ẹ̀. kódà ibi ọlọ́run ṣàánú dé tó gbàdúrà àwọn àgbàlagbà dé olórí wọn bàdàn bí tó kéwù àwọn àfáà sékìríkè ìbá tiẹ̀ ìbá àbùrọ̀sídì àbíké yẹn ń pè bàbá mi jì. ṣé rasidi náà ni. rasidi ni o rasidi ni o. àbùrọ̀sídì tí bá ń kẹ́ mà pé èèyàn fáwọn fáwọn kọ àmọ́ ń gbèsè nígbà tó ta awì ló ń múlẹ̀ ó dó wájú àwọn àfa rẹ̀ ní máàdìlẹ̀ àrẹ́bí. níjọ́ kan èyí mọ̀ pé sùn bẹ́ẹ̀ ń tò tán baba mudiru sẹ fẹlẹ eh, sẹ abdulwahab an wà lórí ìjókòó alimarihum kọlọmọdé kẹ wọn sẹ lukman wọn bẹ lórí ìjókòó ẹ má dẹ lọ máàdù làárọ bí tí ọba mọ ọlá Ọlọ́run lára sẹ lukman a kò mọwé ni o. kò dá nǹkan mọ. a kò dá nǹkan mọ. ìyá kò àwọn bẹ́ẹ̀ amina bẹ́ẹ̀ amina bẹ́ẹ̀ kàtí ni wọ́n wá bí ewúrẹ́ bí ìgbà tí pé ìmọ̀ nípa lè fi wọ́n ká má bàa bá àwọn nǹkan tí ọ̀dà. kò rí wọn kò rí nàrí wọn kò rí nàrí wọn ni o. wọ́n rí dojú rẹ̀ pé ah, kí ló ń bá bàbá yìí ibi tó máa gbé ah, ilé sùúrù déńgbà náà. sàgbọ́lá làwù àmúlá làwù. Ah, ó wọ̀ mọ́ péńté ẹ̀ka ìsáàbì gbọ́n sọ pé làtìbì sí ọkọ yìí ni ó ní ẹ síbẹ̀ yẹn lè dáhùn sọ́tà ń sọ lọ. fífi èyí hmm. kí n sọ̀rọ̀ nígbà náà. àmọ́ òun náà ti fẹ́ rí mo tó tara mi gbọ́ kẹsẹ́ẹ̀tì tó sọ̀rọ̀ sínú ẹ̀ wípé àwọn táwọn ń fi ké ha iná tẹ́lẹ̀ gbogbo ibi táwọn ha iná dé làwọn ó gbà padà kẹ́yìn. ó làwọn ha iná ó ní tí ì bá ṣe èsù kí ló wá bá débi ká fi sí gbóúnjẹ ẹnu ká pé iná ni wọ́n gbé fẹ́mi. àgbàdo akíbọ̀rù. kápá dé mùsùlùmí kámọ́sálámà sí. sí mùsùlùmí sáà mà sí ká má dá lóhùn. alùsùn ẹgbẹ́ wa. lọ. ọ̀kan nù wọn tó láǹfààní kó wá rí nígbà bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wàhálà yìí mo ní ntẹ́ ń sọ sọ́nà yìí lágbàsọ̀ kan báyìí. làásìtòlélá jama làásìtòlélá. wọ́n ní pé jama yé bẹ jama bí bẹ jama sí bẹ ṣé àkókò ẹ̀kọ́ yìí báwọn ẹ̀kọ́ kí jama kan so ni wọ́n máa wà mú níbo láti bẹ̀rẹ̀. sébi eré láti bẹ̀rẹ̀ làwọn á ní tútú kákẹ́yìn. èmi ọ̀lọ́wọ́ sẹ́lẹ̀ yìí o. ọmọ dáadáa lòun náà ní òjò ń dákọ̀ ẹ̀. Ah. ọmọ dáadáa lòun náà lè ṣe ń dáko ẹ̀ wọ́n sì sọ òfẹ́ sí ni mo ní à kí n lè rẹ̀ lọ́rẹ̀ gbẹlẹ e kéwù ni wọ́n pẹ́ wájú àwọn àfa lọ́wọ́ àwọn ọmọ lásán àwọn onímọ̀ bá àbá àtòkè ẹni àmà ṣe àbá àtàlẹ̀ ẹni àmà ṣe àbá àkíníkà ẹni àmà ṣe àdẹ́mì nìkan balẹ̀ nìkan aa. ilẹ̀ nínú òwe yorùbá pé àmì ìrìnjọba ẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ lẹ́. ẹjẹ àwọn ìtumọ̀ rẹ̀ kọ́lọ́ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ àgbàlagbà. ayakumọ̀lọ̀. àní lọ bẹ́ẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ fẹ́. àmì ìrìnjọba. àmì ìrìnjọba ẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ lẹ́. èmi lẹ́wọ̀n á lóyún fún tí mo ké màkàmà. wọ́n jà máa fà á. tó yé mi débi mo tún kọ́ ọ̀yàn. má kà mí. àwọn ọkọ ẹnì kìí ṣe bẹ́ẹ̀. wọ́n kọ ẹnìkan kọ́ ní màá ń jẹ́ bẹ́ẹ̀. àánú kúrò mi náà. ní pẹ̀lú yìí. tẹ̀ bá fẹ́ gbọ́nà báyìí ni ẹ ṣe wọn àgbẹ̀gbọ́. wẹ́ẹ̀ adala ma ti fún yín ẹ máa tó lẹ́wọ̀ ká máa wò. ìjọba wa dé má bìlẹ̀ arọ́bí tí a dogun pé wọ́n ń fọlọ́pàá mọ́ra ẹni mo ní à.

àmọ́ alhamdulilayi wọ́n ti jẹ̀rọ̀ ẹni tí ò kéde túbà rẹ̀ síta ó ti fi kéde túbà ṣe bẹ́ẹ̀ gbọ́ kẹtàkẹtà má. abẹ tó ń bọ̀. bẹ́ẹ̀ ti mọ̀ àná ti yá ìyẹn ló gbé wọn ẹ̀yọ́ rí pé aláìkìyí ẹ̀yẹ́ máa ń gbà kẹwàá pè wá wọ́n ti dùn ún jẹ́ yín ẹ wá ń tò mí ẹ̀ ń pè mí ah, no no no no no. njọba àti ìní nǹkan tiwa àgàn sí nǹkan ní nǹkan. njọba àti ìní nǹkan tiwa tá àti ìní bíjá gbélé pè wá. àtọ́júbọlé. àtọ́júbọlé. à mm-hmm. ń bèèrè njọba ẹni ní ìsìnkú ẹ pé kò fẹ́ kẹ́ sáàyè mọ́. alihamdulilayi ọlọ́lọ́mọ yẹ ayé lónìí tó yẹ ká lọ tá lọ ọbẹ̀ àdéhùn ayé wá bí ọ̀pọ̀ bá àná náà rè ọgbà tó débí láàrin ẹ̀fíra nù ńlé àti ọ̀rọ̀ kan ní akó wá láti ìlú èkó káwà lórí ẹ̀ títí títí òní súná ọmọ kan lápẹtẹ ní ìtẹ́bẹ̀ àwọn báyìí máa mọ̀ ní wọn lọ síbẹ̀ ní ìlọbi súná ní ọkùnrin báyà bí súná àwọn àbá àlọ́bí wọn fi tẹ rárá o sọ ọgbọ́n lè lọbi súná ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹbí mọ̀ ń lọ́lọ́nkọ́lọ́ bọ́ọ̀sì ń bẹ lákòókò lẹ́nu ní ìlọ sẹ́ni tí ìwọ̀n aráyè yẹn nìkan máa tó fi òde tàn mí èmi òde jábẹ́ ń dọ́tí àti ìròde lọ lẹ́ẹ̀lẹ́ ń bí táwọn èèyàn ti jókòó lọ́ọ̀kan yẹn láti jókòó kọ́ yẹn ń kí ó tá a mọ̀ níjọ́ náà gbogbo síná tí ń bẹ lágbo lẹ́ẹ̀mí ní ìlọ àwọn bàbá wa àgbà láàfáà ń lu bàbá láti lẹ alágùnfà ńgbà fura mà yí pé àdìdì lọ ni wọn àdìdì ìrànṣẹ́ wa pé tí àwa ti gbé àmì bẹ̀rẹ̀ sí náà tọ́ adé ìsọmọ bú sí wọn àwa lọ àwọn adájọ́ ọgbọ́n pé ẹ̀yin ọmọ kéwú wọ́n ti dìdejú mẹ́ẹ̀ẹ́dógún ẹ wá bá mi ń bẹ ẹ bá dèjò ń béèrè mi àbẹ́yìn tí ẹ wá ń ké fẹ́kẹ́ ẹ ṣàdèjò. di yusuf rahman. wọ́n dẹ̀ dé àbàbà ọjà kún wọn yẹn ń béèrè mi lé nígbà yà wọn tó dá wọn nìyẹn náà. mo kọ́ jáde ọ̀dọ̀ kọ̀ọ̀dọ̀ kọ̀ọ̀dọ̀ ayé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ń bọ̀ ẹ̀fẹ́ ń bọ̀. yàtọ̀ fi alẹ́ mọ́ rárá yàtọ̀ fi alẹ́ mọ́ rárá sọ́mọ tá a sábòde ńjọ yẹn ìjọ tá a ti yìn gẹ́gẹ́ jẹ́ a sì mú nǹkan tó dé bọ̀ àmọ́ àgbà kan tí wọ́n á kí lọ́dọ̀ ìwà ntí ń bẹ kaba pẹ̀ sí ẹ lára ọlọ́wọ́ bẹ̀ wá ntí ń bẹ̀ wá. ṣé ń sẹ̀yìn bí àṣà ẹ̀dá ṣé ń sẹ̀yìn àwọn èkó ní ń sọ bẹ́ẹ̀ ni. àbíjẹ̀bù ní ń sọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ yẹ ó ní sẹ̀yìn fọ́ọ̀dẹ̀ tí wọ́n á kúnlẹ̀ tá àyè lọ yìí lẹ́gbẹ́ máa wòlé fún sàmì láyé mọ́tàrà rẹ̀ ẹ̀yin ẹ̀sìn dáadáa bá àwádìí òde yín tọ́mátì sàdúrà fún pẹ̀lú ìwọ́lọ́ ọgbà ìdúrà ó kọ́ mọ́ ni pé wọ́n ti padà ọlọ́run yóò padà dé láyé àtòkù tí ì padà kọ́lọ̀ ní wọ́n dé ládàá àtòkù dé yìí mọ́fà burú ṣe wọn ọlọ́run lágbára rẹ ọlọ́run àbúrò ṣe wọn fọ́ọ̀rùn náà ṣe wọn gbàtí wọn dé yìí láhùrù lákùọ́tà. Ah. ọba kò ní jọ àlàyé ti ti ń bọ̀ yìí afẹ́ lọ fi wá àti kàn àfẹ́ lọ sí wá síta níjọ́ àlàmídìí tí ń bọ̀ yìí o. sáàjọ lọ ní kébé. kébé wọn ní fẹ́ ráàyè. ẹ wá já náà sí ń jẹta. ilé tààrí. ẹ wá já lánàá. gbẹ e lọ. àwa ń lọ wáàtí kan ní ọ̀tún la. wáàtí ńlá ni o. ẹni tó sọ di wáàtí ńlá. ọjọ́ àlàmísì. ọjọ́ àlàmísì. ó ní pé àdúgbò kan tọ́lọ́n ti ń lọ ńbẹ̀ ìtì lọ ńbẹ̀ ìtì lọ ńbẹ̀ ìtì lọ ńbẹ̀ àdédé lẹ́nìkan bá ti débẹ̀ sẹ́ǹkú wa sọ pé àdúgbò ti bá ń tòrò àdúgbò kan ti bá ń tòrò. ọmọ alẹ́ bẹ ní ìdágbọ́n. lẹ́nìkan bá kó débẹ̀ ó ra lẹ́ẹ̀bẹ̀ wọn. bàbá wọlé ńgbà tí ọkọ̀ lé lọ́ba lọ tó kọ́lé ó sà. kọ́lé ó yẹn ló wá dájọ́ pé ń fẹ́ sí wọ́n wá sí ilé òsà bígbà tí wọ́n sí asorọ́ àwọn àfáà súnà ti ń bẹ̀ ń bẹ̀ àwọn aráàlú ọlọ́ba àwọn àfáà súnà pé fẹ́ẹ̀ máa wò wọ́n ni abẹ́gbàdàn olóde yìí ni àtúnlágbára kápẹ́ pé ẹ má kọ̀lé òsà àlágbára pé ẹ má sí òsà tàbí ẹ lọ́wọ́ àmọ́ alágbára ká sọ fọ́lọ́hún pé wọ́n lọ́hùn-ún àfẹ́sà. àfẹ́. àyàn lọ́sọ̀ọ̀sà. jàmá tẹ bá sì ti lọ bìkan tẹ ìfàníyàn òdodo lọ síbẹ̀ tẹ lẹ́ẹ̀fẹ́ nǹkan kẹ́ ní mùsùlùmí tẹ ìfọ́nà ọba ni ọ̀fẹ́ nǹkan ẹ wá gba ẹ wá gba ẹ wá ẹ wá sọ̀rọ̀ lórí ní lẹ́nu yẹn àti ọlọ́run pé ẹ̀fẹ́ wà láì kò sí nǹkan dẹ́mọ̀ nìyẹn. tí bá ń ṣe bí ẹni pé kí nǹkan yóò pòórá jẹ́ pé ẹ agbúrò ẹ̀ màdágbé àwọn lọ ọjọ́ àlàmísì tí ń bọ̀ láago mẹ́wàá láàárọ̀ a sì fẹ́ lọ nílọ nílọ èèmà nílọ tí ọlọ́mọ ìtawọ̀ eléyìí nìkan ṣe lábẹ́ bẹ́ẹ̀ yé ní kúkú ṣe tiwọn náà ó tẹ̀lé ní àtẹ̀lé tẹ̀lé ní àgbà kan rí. ẹ mọ tá a bẹ́ẹ̀ ṣe. naam a fẹ́ gba bọ́ọ̀sì lákàn bọ́ọ̀sì lákàn. yẹ bẹ́ẹ̀ ṣe ajímọ̀bí káwa sinra wa àwọn a máa gbinú ọkọ fún wa. àwa ní ọdún kan. a lọ ṣe ìdílé kan níjẹ̀bú níjẹ̀bú òde. nínú àwọn àjọ lọ́jọ́ náà nù náà. àwa ọkọ̀ àpọ̀ ní ọkọ̀. ni wọ́n bá dá ẹ̀yìn eh, kíni wá sí kíni ẹ̀sìn ló sì sílẹ̀ nílẹ̀ ní ọkọ̀ tí gbogbo wájọ wà mìíràn kò ní pépé pátá pé wọ́n sì tiẹ̀ ẹ̀yà lọ́dà tí a náà lẹ̀ àwọn alábẹ̀rẹ̀ tiwa ọlọ́run lẹ̀ sí àgọ̀ fúnra wọn ní dákẹ́ nǹkan máa wí àwọn àmọ́ wí inú ọkọ̀ yẹn ẹ bá wá ní káà. kó gbé ká rẹ̀ bẹ láti jọ pàdé láti lè débẹ̀ níjọ fún mi pé ọlọ́run náà níjọ lókè ìfẹ́ òsì nìkan kó níjọ òun kó àwọn ẹ̀yìn èsì tiẹ̀ wá sẹ́kàn hmm. pé ìsìmọ̀jà ayé bíi pé ah, àwọn èèyàn pọ̀ ń bẹ̀ náà pọ̀ ń lóun náà ẹ káwọ́ sílẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run gbogbo ń tàrí láìda láìsàn ni o níkú ni o àmì èyí tí máa bíyàn lọ́wọ́ ìdíje bíyà lọ́wọ́. bí ọkọ̀ kan bá gbà wá kàgbà méjì tá kakúkà sọ náà káwá débẹ̀ bíbà ká máa pé ọ̀kan ṣoṣo. ọ̀rẹ́ mi rẹ̀ ọ̀kan ṣoṣo ẹgbẹ́ àrùn ìjọsẹ̀ àwọ̀ àníbọn àládà àlọ́kọ́ àníkàkà ìpè wọn lọ́hùn wọn ló pe ẹlọ́kà ṣoṣo àti bẹ́ẹ̀ ń tiwa tí nílẹ̀ ń bì náà lọ́kà ṣoṣo lọ èèyàn bá wọn ẹlẹ́kẹ̀jì ni pé lánàá a ní wọ́n ń wò wá káàkiri àgbáńlá ayé ní dàjídàjí ìdàjídàjí lẹ́yìn tá a jẹ afẹ́jẹsàárì ni wọ́n pè láti Brunei ìdíyẹ Brunei ìdíyẹ bá gbéra lónìí gbogbo eré tí bàálù bá yọ sá ọdọ tó la lẹ́rọ̀ ní jíjẹ náà wọ́n wá pè ní dàjí pé àwọn awòsàn fíìrì dẹ́gbà ń bẹ ń bàdàn àwọn aṣọ lánàá pé wọ́n ní ní iṣẹ́ kan wà tí òfin rí máa já kútékúté ṣùgbọ́n báyà àsìkò táwọn yẹn fi ń dìde ni èló lẹ́ka lánàá tán ní ẹ̀ka ló wà nítọ́wọ́ eleven thousand nǹkan àtìfẹ́ lò pọ̀ àtìfẹ́ kéde yíyẹ taba kéde iye yẹn ó súnmọ́ kẹ́nìkan fi ilé àdẹ̀fẹ́ kórì bẹ́ẹ̀ ẹgbẹ́ adantọ́rọ́ kọ́bọ̀ kó pé tani ó bẹ̀rẹ̀ ẹjẹ́ mi lọ sáájú mi wọ́n yẹ pé à ń pe èèyàn sí iṣẹ́ olóore àwa náà dá sí. ẹjẹ́ wa gbowó ìjọ kan ká tó dìde jù lọ.

بك فسقاس بلا جهد وخلاقي